Barusati, Baritide, Baritide, O Ekoko, Modino tu, Ajabi, Baritide, Torí Borobo. Ṣàbíadé òkìtì ọbọ tẹ́rí yẹn lágbólé wa náà ti ń kọrin àgbólé wa náà fẹ́ẹ́ lù àṣàbí Barítidé.

parí ti dé adúpẹ́ ṣe gbogbo àgbáyé gbogbo ẹ̀yin alátìlẹ́yìn o gbogbo ẹ̀yin alátìlẹ́yìn o tẹ̀dúró ti wá látọdún méjìlá aláwùrá asọ̀yìn lẹ́sàn tó pọ̀ o gbogbo ẹbí agbájọ́lọ́lá pátá ló ń dúpẹ́ o látòrí olórí ẹbí wa o kí mi ó ọ̀nàrẹ́bù ṣàmùsì àgbájẹ́lọ́lá gbogbo wa pátápátá là ń dúpẹ́ lọ́wọ́ yín o àtẹ̀gbọ́n mi sùnlá ìmọ̀ ọ̀nà mi o òun kan dúpẹ́ o èmi àṣà bí mo ní iná ọ̀tún gbogbo ẹbí pátápátá ló ń dúpẹ́ wípé adúpẹ́ ṣe gbogbo àgbáyé gbogbo ẹ̀yìn alátìlẹ́yìn o ọ̀fun wa tẹ̀dúró ti wá látọdún méjìlá aláwùrá aṣọ yín lẹ́sàn tó pọ̀ o. Abdulgani Ọ̀ṣunwúrà orúkọ tèmi ni alájà Mọ̀dúnà Àṣàbí bàrí tó ti dé ìdùnnú bàbẹ́ ìyàwó bàbẹ́ ìyá àgbáyé fún gbogbo olórin both home and abroad. ẹ káàbọ̀ ẹ ṣe ẹkún lé. ọmọ tí ẹkùn bá bí ẹkùn ló máa jọ. alájà Àṣàbí bàtà wọn bíbà ilé ni a rí gbogbo ẹ tí gbogbo pọpọ ṣìṣì ń ṣe gbogbo ẹ ní pé wọn ṣàwọn ẹgbẹ́ fúnmà náà ń ṣe pírẹyà wọ́n dẹ̀ ṣe prayer fún olóògbé alhaji sikiru ayinde barrister ṣùgbọ́n nígbà táwa wọlé nǹkan táwa ṣàkíyèsí ni pé àwọn àgbààgbà léde fújì àwọn làmìlaka àwọn tó yẹ pé àwọn tó yẹ pé tàlàjì àgbà bá wọ ẹ̀yìn wò ní tó wà pé ah, àwọn tó yẹ kó di lémù rẹ̀ àwọn tó yẹ ká kọ́kọ́ rí ń bí lẹ́yìn àárín wọn kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni wọn ní pé à ń jọfẹ òṣèkínní kan ilé kúkan ilé dáwó bẹ́ẹ̀ni èèyàn nìyẹn ohun tá à ń pè léèyàn nìyẹn nítorí pé gbogbo wa pátápátá ẹlẹ́ran ara ni gbogbo wa ẹ̀jẹ̀ là ń lò kì í ṣe pẹtrol so ìjẹ́ ọmọ ènìyàn kò lè ṣe kó má ṣe kíni kó má tẹ̀ lára ènìyàn ìjẹ́ ènìyàn ni gbogbo àwọn tẹ́ rí ń bì lẹ́jọ́ pé kí ni wọ́n mọ̀ọ́re ni torí pé tí wọ́n bá mọ̀ọ́re wọn ò ní débí lẹ́nu ìdí tí wọ́n fi mọ̀ọ́re ni wípé nínú àwọn tó wà ń bà lẹ́nu àti tó ṣoríire àti rẹ̀ tó kọ fújì tó kọ lówó lọ́wọ́ àti rẹ̀ tó kọ fújì tó ra alẹ̀ mọ́lẹ̀ àti rẹ̀ tó kọ fújì tó ti lọ sókè òkun àti rẹ̀ tó lọ sókè tó kọ fújì tó ti gbé nǹkan rere ṣe nínú ìgbésí ayé ẹ̀ so tó pé wọ́n mọ̀ rẹ pé eh, olùdásílẹ̀ fújì bàbá wa olóògbé late Dr. Sikiru Ayinde Barrister tó ṣe sílẹ̀ kò ní parẹ́ àwọn dẹ̀ mọ́ lóore wọn lẹ́sìn láwọn tó wá ìbàlẹ̀ ni àwọn ẹlòmíràn tí ẹ̀dẹ̀ rí wọn wá bílẹ̀ ni ó lè ṣe fún ìdí kan tàbí ìdí kejì ni ò jẹ́ kó wá ẹlòmínú jẹ́ kí tó gbéyà pé tó gbé tó wà jìnà síbí báyìí ni ò jẹ́ kó ráyè wá so ẹni tá a rí ká má bínú tó wọ́n pé ẹni tá a rí ká má bínú àwọn tó ṣẹlẹ̀ lọ́wọ́ tá a wáyé sí bẹ́ẹ̀ pé àròwó ná ìlú ti dà bó ṣe fẹ́ dà kò sépo tó fẹ́ máa sọ́ wọ́n lè lẹ́nu sọ pé ààrẹ po sínú mọ́tò wa ni o ààrẹ pura o ẹlòmí lè ní kóhùn kò tiẹ̀ ṣùgbọ́n tàwa nínú afẹ́ náwó sí alówó lọ́wọ́ nínú àkáǹtì àárí gbà ohun tí ìlú dà nìyẹn sọ kọ́mọ́ dùnú kádúpẹ́ lórí gbogbo kádúpẹ́ lọ́wọ́ àwọn tá a rí tí wọ́n wá fún máa ń níbàjẹ́ lágbára náà. ẹ ṣe gan ẹ mọ̀ pé àsìkò ìdìbò la wà ká tó rí ọjọ́ péréńté election máa dé àwa ṣàkíyèsí pé àwọn onífújì kọ̀ọ̀kan wà tó ti lọ ń gba nǹkan lọ́wọ́ àwọn olóṣèlú wa mo àwọn béèrè lọ́wọ́ kan ni wọ́n wá sọ pé àyíbẹ̀ ṣebí ìgbà tálájà àgbà náà wà ṣe báwọn náà máa ń báwọn olóṣèlú ṣe wípé sọ pé kò sí nǹkan tó burú nínú pé kí àwọn náà lọ máa ṣe káwọn lọ máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú láti gba owó lọ́wọ́ àwọn onífújì. barista ò rí bẹ́ẹ̀ barista ò rí bẹ́ẹ̀ tẹ bá wò ó nígbà tí barista wà láyé barista ò kì í ṣe olóṣèlú tí barista tó bá kọrin fún olóṣèlú ó fẹ́ràn orin tó bá kọ kẹrí ẹ̀kọ́ mú kọ́ ń yẹn barista ò gbowó lọ́wọ́ olóṣèlú kankan tó fi kú o tẹ bá dẹ̀ wọ́pọ̀ àti barista wà láyé ẹ rí pé àti barista àti Bọ́lá Ahmed Tinubu tẹ̀gbọ́n tàbúrò làwọn méjèèjì tẹ bá ní kẹ́wò ẹ rí pé barista god sent ni Ọlọ́run ló rán gbogbo ohun tó ń sọ ń gbà yẹn tó wà láyé gbogbo ìgbà là ń